الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ẹ̀yin tí ẹ ń gbọ́ wa tẹ́ ti ń bá wa bọ̀ láti ìpìlẹ̀ so débi tí adé àkì ń kábọ̀ sí orí abala ẹlẹ́ẹ̀kẹjọ níbi abala ètò wa tá a ti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú jihad ìjà sójú ọ̀nà ọlọ́run kí làwọn àgbọ́yé tó jẹ́ sí pé àgbọ́yé tó tọ̀nà tó bá ìlànà alukoran àti sunna mu àti kí ni àwọn àgbọ́yé tó jẹ́ pé ó tako ti tọ́lọ́hún ó dẹ̀ ti tako tànàbí sallallahu alayhi wa sallam so inshallah níbi abala eléyìí àwọn alfáwa tí wọ́n máa bá ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n máa bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. àwọn náà ni wọ́n wà ní kalẹ̀ pẹ̀lú mi gbogbo wa náà láti mọ̀ wọ́n àwọn ustaz Idris Abdulrahman marhaban bikum assalamu alaikum wa alaikum assalam bákan náà àwọn ustaz wa Shifauddin Abdulfatah marhaban bikum. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. bóyá kí n gbé látọ̀dọ̀ àwọn ustaz Idris akaramakumala Allah ọlọ́run ní jẹ́ kó sún yín sọ. Ah, èyí tí a fẹ́ kí ẹ bá wa so jihad ẹ̀rí pé ẹ ti ṣàlàyé kí ni ìtumọ̀ jihad lédè kí ni ìtumọ̀ jihad ní ìfọ́síwẹ́wẹ́ kí ni ẹ̀rí ẹ̀ nínú alukoran nínú sunna àwọn ọ̀nà wo ní àwọn afáàpin sí hmm. so jihad yìí nínú Islam tá à ń pè ní ní pàtàkì jùlọ tá a bá ní jihad n ta gbàlérò pẹ̀lú MBB ni pé ká jà sójú ọ̀nà ọlọ́run ọba so ṣé ó ní í ṣe pẹ̀lú uh, concept kan tá ń pè ní bóyá lè pè ní èdè lárúbá pé alharbu al àbí alharb al-muqaddasa so ká lè ní pé bóyá jíjà ogun tó ní ọ̀wọ̀ tó ní ọ̀wọ̀ hmm so ṣé ó ní í ṣe pẹ̀lú harbul muqaddasa bóyá nu àwọn ẹlẹ́sìn ni wọ́n ní àwọn ogun kan ogun kan tá ń pè ní holy war nsaha ta'bir holy war that is ìjà ìjà tí ó ní ọ̀wọ̀ so ṣé tá bá jihad ṣé equivalent rẹ̀ ni o tí wọ́n ṣe déédéé àbí wọ́n yàtọ̀ síra wọn. tán الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومواله سماتوكم آه، آه، الحرب المقدسة أقمم آه، كبير ما سيمكبه يا أولي وا أكوكو ناتي ما نكبسي نكاكان شو نكاكان شكبرو إسلام أبدو شو نكاكان شكبرو نكاكان إسلام بكبير جهاد a kọ́kọ́ wò ó pé ní kí ni nǹkan náà gan-an ká tó lè gbé ìdájọ́ lé lórí wọn ní alḥukmu ala shay'in far'un an tasawwurihi káwọn máa gbé òfin lé nǹkan kan pé ṣé ó da ṣé ó da ṣé islam fẹ́ra mọ́ àbí ò fara mọ́ a kọ́kọ́ mọ̀ kí nǹkan náà tiẹ̀ jẹ́ gangan so n tán pè ní alharbul muqaddasa ibo ló ti wá ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní yìí ti nítorí sì wá tó sì ṣẹlẹ̀ ńgbà náà ni pé ní ìfipámúni láti ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì hmm. ìjagun gbé ní ọ̀ràn yẹn yìí ó gbọ́dọ̀ ṣẹ̀sìn kìrìsìtẹ́nì lásìkò náà òun ni wọ́n ń pè ní ogun mímọ́ yìí tọ̀ ṣé yẹn wá ní í ṣe pẹ̀lú Islam àbí ṣó jọmọ́ jihad tó wà ní Islam ìdáhùn ní pé ní rárá kò jọmọ́ jihad ní Islam kò síbì kan tí jihad tá nàbí ìjà sallallahu alaihi wasallam àbáwọn sàhábà rẹ̀ àbáwọn àbí lẹ́yìn wọn tí wọ́n wá jagun lójú ń pè ní gbogbo yín láti di mùsùlùmí táwọn àwòkárà ẹfẹ ni ẹkọ ni o ẹ ń láti di mùsùlùmí kò sí tó jọmọ́ bẹ́ẹ̀ ìbáyà ló sọ̀rọ̀ pọnyọ̀npọnyọ̀n ní kúránì ń pè ní la ikraha fìdín kò sí ń pè ní à ń ṣe gíní o à ń fipá mú ni ṣẹ̀sìn islam so ní ṣókí alharbul muqaddasa kìí ṣe ogun mímọ́ yìí kò wọnú islam kò sí ń ṣe jihad nínú ẹ̀sìn islam Wallahu ta'ala alam. Masha Allah. Jazakumullahu khairan fún ìdáhùn sókè tí ẹ ṣe. So ó ń túmọ̀ sí pé jihad tá a bá ní jihad ìyàtọ̀ wà láàrin ẹni tó ń pè ní ogun abọ̀wọ̀ abogun mímá àti tá ń pè ní jihad níbi ẹ̀sìn hmm. látara pé ká wo ìpìlẹ̀ kí a wo kí ló bí hmm. ní inú ẹ̀sìn kìrìsìtẹ́nì ní àwọn àsìkò kan tí. Ti ó ti kọjá jazakumullahu khairan um, sheikh uh, Shifauddin akramakumullah lọ́njà rí i pẹ́ bóyá a rí i pé a ti sọ ní níbi àwọn abala tó ti kọjá pé àwọn afa àwọn ṣe fanfa látara pé kíni tó máa ń fa kájà wọn kèfèrí kájà wọn ní oògùn àwọn kan wọn sọ pé bóyá torí pé wọn jẹ́ kèfèrí àwọn kan sọ pé ah torí pé wọ́n gbẹ́rù gbọ́nrí àbí wọ́n kó ìdààmú wàhálà wọn kó bá àwọn mùsùlùmí ló fà á tí a fi wò pé tọ̀ ọ̀tá tẹ́ ń bá wa ṣe o wàhálà tẹ́ ń bá wa fà o àjà yẹn ni o. so abẹ́ abala tá a fẹ́ kí ẹ bá wò ní àwọn ẹ̀rí àwọn afáàtà ń sọ ẹ pé n tó fà tá a fi ń jà wọn lógun ni pé torí pé wọ́n wọ́n ń gbé wàhálà bá mùsùlùmí wọ́n ń bá mùsùlùmí fa wàhálà wọn ò fẹ́ jẹ́ ká mì so kí ni àwọn ẹ̀rí tí àwọn afáàtàn sọ eléyìí kí ni wọ́n kí ni ẹ̀rí tá mú wá láti inú al-Qur'an al-Karim. Ah, alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah gẹ́gẹ́ bí ìbéèrè àti tẹ́yìn náà ń sọ síwájú wípé ọ̀rọ̀ kí ló fà á tí jihad fi dé nínú ṣẹ̀ríà Islam kò mọ ní ojú kan kò sí ìsojú kan ni àwọn àfáà fi wò àbí ká sọ pé àwọn àfáà wọ́n ní ọ̀rọ̀ méjì lé ní orí so ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni wípé nítorí pé wọ́n jẹ́ kèfèrí òun ni Ọlọ́run fi ní ká bá wọn jagun ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé nítorí wípé wọ́n bá ti gbé wàhálà dé káwa náà mọ̀ sọ̀ra wa dọ̀lẹ ká má sọ wọn di bọ́ọ̀lù tí wọ́n mọ̀ gbá tí wọ́n mọ̀ sọ wá di igbá wíwọ́ sọ̀ká lè gbára wá lẹ̀ wọ́n ní tí ọlọ́run ọba àlekè tó fi ṣe lófin nínú ìsìláàmù nìyẹn so ti abala àwọn ẹlẹ́ẹ̀kejì yìí eléyìí tí ẹ ní kí n sọ̀rọ̀ lé lórí àbí ká mú ẹ̀rí wálé lórí àwọn ẹ̀rí tí wọ́n máa sábà ń lò nínú alukoranu kẹrìm òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlékè ọlá tábà wọnú sọtụ Nisa ọlọ́run ọba àlékè ọlá kà àwọn àyà ogun níbẹ̀ ọlọ́run ọba ọlá ní waqatilu fi sabilillahi alladhina yuqatilunakum wala ọlọ́run ọba ọlá ní àwọn wo alladhina yuqatilunakum àwọn tí wọ́n ń bá yín jà ànígbẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tó bá gbógun wá òun ni kẹ́ ẹ gbógun tì so ẹ má bẹ̀rẹ̀ ogun ẹ má sọ wípé yes ah àwọn gèfèrí kan wà ní ọ̀nà abẹ yẹn a fẹ́ lọ bá wọn jà ìtumọ̀ ẹ̀ nìyẹn so ìtumọ̀ ẹ̀ ni pé mùsùlùmí ò kọ́kọ́ ní sídìí ogun láì nídìí wípé tí wọ́n bá ti gbé wàhálà dé òní ká tó bá wọn jà ọlọ́run ní tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá tún bá wọn jà lórí wípé wọ́n sì gbé wàhálà dé lẹ́yìn náà bá wọn jà wọ́n kógun dé lẹ́yìn náà lọ pàdé wọn ọlọ́run ọba àlekè ọlá àtàtàdù ẹ má sùn wàá kọjá àlà lórí ní bá ṣe náà ogun tára ní kẹjà kìsì kẹjà sọ pé ẹ̀yin ti gbógun wa á gbogbo ilé yín àbọ̀ náà yín jẹ́ àní tún tìrantìran apáyín ti ọmọdé tọmọdé tóyún nútàsẹ́ ìbí lápàdánù ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ inna Allaha la yuhibbul mu'tadin torí pọ́lọ́wọ́n ọba àlékè ọlọ́ọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀ tí bá ti ń kọjá àlà so ìkọjá àlà ò ní ká jagun ká máa ká máa pobìnrin ká máa pọmọdé ká máa parúgbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà tí a bá tún sún síwájú díẹ̀ ní ẹ̀yìn àyà ibi àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́wọ́n ọba àlékè ọlá ní waqatiluhum hatta alata kona fitina wa waya kona lillah ọlọ́run ní ẹ bá wọn jà ẹ dojú ìjà kọ wọn wọn jà ẹ dojú ìjà kọ wọn hatta la takuna fitina tí ò fi esi mee lori míì lórílẹ̀ àní tí ò fi ní sí àwọn àfáà ní fitina ń bẹ yẹn àwọn a míì pe ní àṣíríkù tí ò fi ní sí ẹbọ kankan wa yakuna dinu lillah tó jẹ́ pé ẹ̀sìn táwọn èèyàn ó máa ṣe lórílẹ̀ yóò jẹ́ kí ni o yóò jẹ́ pé tí wọ́n fi ń jọ́sìn fọlọ́run ọba àlekíọ́lá tí ò ní jẹ́ pé ẹ̀sìn tí wọ́n fi ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run so ẹ̀rí tí wọ́n mú wá yìí kí ni wọ́n gbà lérò tí wọ́n fi mú ẹ̀rí yìí wá òun ni wípé ọlọ́run ọba àlekíọ́lá ní ẹ dojú ìjà kọ wọ́n títí tí ò fi ní sí kíni o tí ò fi ní sí ọ̀rọ̀ kankan lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run wọ́n wá ní okay tó ti rí a jẹ́ pé ká lọ wo àyà mi tọ́lọ́wọ́n bá àlékọ́lá ní wa in janahu lis-silmi fajnah laha ọlọ́run ní iri òjíṣẹ́ ọlọ́run tí wọ́n bá wá láti pé ẹ ti lọ àbẹ́ẹ̀ kàn ah, sí ogun ní wọ́n sọ ogun tá a fẹ́ bẹ̀rẹ̀ mọ́ ìjà ajá ọlọ́run ní sí wọn lẹ́nu ẹ̀jọ̀ sọ àjàmọ́ o afẹ́ dógun dúró afẹ́ jogun omi ọlọ́ni ṣe kí ni dáwọ́ ọjà dúró má sọ wípé rárá a ti bẹ̀rẹ̀ yà á parí ẹ̀ torí pé ọlọ́run ọba àlekí ọlá náà fẹ́ fìtínà àti wàhálà nítorí ká lè bá àmọ́ para wa lọ́rùn fi dá wa sáyé ni làwọn àfáà fi wá sọ wípé àwọn tí wọ́n lọ síbi wípé wọ́n gbọ́dọ̀ kọ́ gbéjà wá káwa náà tó lọ gbéjà bá wọn ni wípé tó bá jẹ́ pé nítorí àìjẹ́ mùsùlùmí wọn la fi ń bá wọn jà ni kò ọlọ́run ò ní sọ fún wa wípé tán bá sọ pé àwọn fẹ́ dáwọ́ ìjà dúró ká dá ìjà dúró pẹ̀lú wọn nítorí wípé pẹ̀lú dídáwọ́ ìjà dúró tọ́lọ́ ń sọ yẹn ọlọ́run sọ pé tán bá ti di mùsùlùmí wọ́n ní ọlọ́run sọ pé tán bá ti di mùsùlùmí ṣùgbọ́n sọ pé fìtínà táwọn ń ṣe wàhálà táwọn ń dálẹ̀ àwọn ò dálẹ̀ mọ́ àwọn fẹ́ jogún omi àbí ẹja tọwọ́ bọ ìwé àdéhùn wọ́n ní kúfúrú yẹn sì ń bẹ lára wọn àìnígbàgbọ́ yẹn sì wà lára wọn ṣùgbọ́n torí wàhálà tí wọ́n ń ṣe tá a bá wọn jà lórí òun náà lọ́wọ́ àwọn fẹ́ datọ́wọ́ àwọn lẹ̀ ni la fi ṣe kíni o la fi dájà dúró a jẹ́ wípé kódà nínú ẹ̀rí tí àwọn èyí mú àwọn akọ̀ yìí mú wá ó tún jẹ́ hujjatun alayhim torí wípé ìsàlàyé nígbà míì ó ní àgbọ́yé àti àlàyé ṣíṣe ó ní a fi máa ń fa nǹkan yọ nínú àyá al téèyàn bá gbọ́ nǹkan yé ẹ wípé àyà tá a kọ́kọ́ mú wa tán sọ wípé tá a bá dájà dúró hmm. ká gbà àyà hmm. wájú yẹn ọlọ́run ọba àlékè ọlá ó ní wàkọ́ọ̀tì ìlú ohun ẹ̀ bá wọn jà ẹ̀rí yìí làwọn ta ìran alákọ̀ọ́kọ́ àwọn àfa àkọ́kọ́ tí wọ́n sọ wípé torí kèfèrí jẹ́ kèfèrí wọn ni hmm. làwọn náà ń lò so àgbọ́yé òǹkálukú ní kíni o ni ó sọ̀tọ̀ọ̀tọ̀ tí ó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àti kínní àti kejì torí pé tá a bá sọ wípé ká sígun àwọn tó sọ pé ká sígun ogun tá a bá sí tá a fẹ́ lọ bá àwọn kèfèrí jà so yóò kó ìjẹ́ kèfèrí wọn sínú tàbí kọjá yípa àwọn náà bẹ̀rẹ̀ wàhálà tó bá jẹ́ pé a sọ pé ká sígun ká wá sọ pé a sígun gan tí wọ́n bá sígun wá bá wa so ìyẹn ojú kan nìyẹn ò ní hmm. ṣùgbọ́n tá a bá sígun yóò kó méjèèjì sínú àti pé jẹ́ kèfèrí ni o àti pé wọ́n dá wàhálà alẹ̀ hmm. inú ẹ̀rí tí wọ́n sábà máa ń mú wá òní wípé tí wọ́n bá sọ pé àwọn futuhatu al-islamiyya tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tánàbí sallallahu alayhi wa sallam tí ó lọ tán tí àwọn sọ̀hábà látòrí abakiri siddiq radiyallahu anhu tó jà àti àwọn kòláfà lẹ́yìn rẹ̀ tí àwọn àáfàá yìí máa ń sábà ń sọ ni wípé alámọ̀rí yìí nítorí pé Islam jẹ́ dínún wàdáwùlà ó ní a fi ń sígun nítorí kí nítorí pé ogun tá a bá sí tá a lọ bá wọn jà àwọn kan ṣe ń wà nínú ìlú tá a lọ bá wọn jà tá a sọ pé gbogbo wọn la máa rí mọ́sálásí hmm. àwọn kèfèrí náà sì ń bẹ nínú ìlú yẹn ṣùgbọ́n nítorí kíni wọ́n ní nítorí pé kó fi lè jẹ́ wípé islam ni yóò máa sí kíni o yóò máa sí ìjọba hmm. kó lè jẹ́ wípé ṣẹ̀ríà islam làwọn èèyàn máa lò kó lè jẹ́ wípé ẹ̀sìn ni yóò máa darí gbogbo nǹkan so wọ́n nídìí òun nìyẹn so wallahu ta'ala a'lam. ó fi hàn pé àsìkò sí púpọ̀ ẹgbẹ́ tí mo ti ń wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kẹnu ni. Hmm. àrọ́dà pé bí abala yìí tí ó lọ níwájú náà hmm. àrẹ pé ọ̀rọ̀ tó jọmọ́ báyìí ó jáde tí àwọn ustaz wa Idris àtàwọn náà ṣàlàyé ọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n nǹkan kan bó tilẹ̀ já sí pé ọ̀pọ̀lọpọ̀ àlàyé yóò máa wáyé bá a bá ṣe ń tẹ̀síwájú inshallah àwa tá à ń gbọ́ wa bẹ́ẹ̀ ni yóò ṣe máa clear sí wa sí ṣùgbọ́n nǹkan kan tí á ká mà gbogbo àwọn tó yẹ sí pé wọ́n ní pé òkè torí pé gẹ̀fẹ̀ rí ni wọ́n àti àwọn tó yẹ kí wọ́n sọ pé torí pé wọ́n tayọ àlà wọ́n ń bá wa ṣe ọ̀tá wọ́n fẹ́ kó wàhálà bá wa àbá ń kó wàhálà bá wa ni ẹ rí i pé Ustaz Idris tí n bá gbàgbé wọn sọ ń bi abala kan pé àrínú wọn kó jẹ́ sí pé wàá pé ọ kódà wọn tó ní pé torí kèfèrí ni kó ara ẹnìkan tó yẹ pé kèfèrí ni lójú ọ̀la ṣé kèfèrí ni ọ ẹbẹ lórí àìwọ́n hmm. bẹ̀ ọ àìlọ́jú ilé ìjọsìn wọn ẹ̀sọ́ náà sí ẹ rí i pé àwọn gbọ́n ò ṣe báwọn yet otherwise gbogbo wàhálà rògbòdìyàn hmm. fáwùdọ́ náà ń pè é nínú Islam nínú ṣẹ̀rí ní èdè Lárúbáwá so ẹ rí i pé ọkọ̀ sí kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ́nà pé wọ́n gbé pẹ̀lú àwọn tó já sí pé wọ́n èé ṣe mùsùlùmí náà hmm. so tó túmọ̀ sí pé kìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé èmi àti ẹ̀ ok a kìí ṣe mùsùlùmí wọ́n ti ní àwọn ọmọọmọ kan àwọn afá kan wọ́n lè torí pé kèfèrí ní àmọ́ bá ẹ̀ jà ọ̀yẹ́ máa bẹ́ wọn lórí ṣé ah. ń jókòó lórílẹ̀ ayé kóra àti mùsùlùmí kò sẹ́ni tí wọ́n ṣe irú yẹn fún tóun náà yóò kó jẹ́ tí wàá gbà so ká lè gbọ́ra wa yé dáadáa ṣùgbọ́n dà pé àwọn aláàmárí àwọn tó ó nídìí ọ̀pọ̀lọpọ̀ àlàyé bàbá ṣe ń tẹ̀síwájú bí ìdìnnìlá inshallah torí àsìkò sátidrís rẹ mm. pé àwọn afa àwọn ṣàlàyé bóyá wọ́n mú àyà alukoran bíi méjì mẹ́ta wá láti fi ṣe ìtọ́ka sí pé àbí láti fi kín àwọn tí wọ́n ní pé torí pé wọ́n ń bá wa ṣe wàhálà la fi ń bá wọn jà sọ sí àárí hadisi gan tó yẹ pé àwọn arúgbó àwọn afá báyìí wọ́n tún lò láti fi kin ara wọn lẹ́yìn. bẹ́ẹ̀ni hadisi pọ̀ hmm. tí ó ń tọ́ka bẹ́ẹ̀ táwọn afá hmm. tí wọ́n kẹ́fín sí hmm. pé ní tó ń tọ́ka nìyẹn àti hadisi eléyìí tí anabi wí lọ́rọ̀ àti eléyìí tó fi wọ̀ ọ̀hún gbogbo ẹ̀ náà ní ń tọ́ka síbẹ̀ àkọ́kọ́ nù hadisi náà ni ọ̀rọ̀ tá lẹ́ni látàtàmánú liqa al-adu ẹ má máa ro kàn pé ní ẹ fẹ́ pàdé àwọn ọ̀tá ẹ fẹ́ bá wọn jà fa idha laqitumuhum eh, wasalullaha al-afiya ẹ máa bẹ lọ́wọ́ bá fún àlàáfíà àlàáfíà inú òòlù kó má sí ìjà kó má sí ìta kó má sí rògbòdìyàn ni ó wá ní fa idha laqitumuhum ṣùgbọ́n tẹ bá pàdé wọn ká ti ẹ̀rọ ológun wá ṣẹlẹ̀ fasbiru ẹ ṣe sùúrù ẹ gbogbo ní ẹ ṣe sùúrù ni ànábì wa ni wa'lamu anna al-jannata tahta dhilali as-suyuf kẹlẹ́ ọmọ gbàlù jẹ́nà ń bẹ ní abẹ́ ìbòjì àwọn idà tí ń túmọ̀ sí pé ní bá jagun sójú ọ̀nà ọlọ́run ọba àtọ́wá kú sí díẹ̀ yóò wọ àlìjẹ́nà wà á níta máa rí bí nípa ànábì sọ pé ẹ má máa rò kàn pé fẹ́ pàdé àwọn ọ̀tá tó ń túmọ̀ sí pé ní ẹ má kọ̀rọ̀ pé fẹ́ lọ máa pa àwọn kèfèrí bó ti wù yín á jẹ́ sí pé wọ́n sì ń kankan nínú àwọn tàti ń ṣàlàyé látijọ́ yìí náà ń pè ní yóò fà á kí àwọn ká bá wọn jà àmọ́ nǹkan kan ni mo kàn fẹ́ kàn mọ́ sí gẹ́gẹ́ bí ustaz ti ń ṣàlàyé bọ̀ ipa ń pè ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí ẹ̀ka lọ ṣígun bá wọn àbí ń gbáwá ṣígun bá wa ẹni pé nǹkan kan wà táwọn afá máa ń tẹnu mọ́ tí wọ́n ń pè ní jihadu talabi aljihadu talabi àbí aljihadu difa'i àwọn mìíràn pé talabi ní hujumi ìyẹn ń pè ní ká lọ ìtumọ̀ tó kálẹ̀ kí n mú bẹ́ẹ̀ ní pé ní ká bẹ̀rẹ̀ ogun Hmm. kọjá pé wọ́n jókòó jẹ́jẹ́ wọn àwa la ṣígun lọ́ba wọn. Hmm. dìfáàyìn ni pé ní àwọn ni wọ́n ti kọ́kọ́ ṣe nǹkan kan táwa wá ṣe kí ni o táwa ń dáàbò bo bóyá dúkìá wa bẹ́ẹ̀mí wa bí ìlú wa tàfi lọ jà àmọ́ ṣé bẹ́ẹ̀ náà lórí ní gbogbo àwọn tọ́lábí táwọn àfáà máa ń sọ àbí dìfáàyìn táwọn àfáà máa ń sọ téèyàn bá wo ọ̀rọ̀ àwọn àfáà dáadáa yóò máa kẹ́fì sí gbé ní wọ́n láwọn ìtumọ̀ míì fáwọn kan rèé Allahu tọ́lábí ń gbà mí lè túmọ̀ sí pé ní ogun táwọn mùsùlùmí kúrò ní agbègbè wọn ṣẹ́sí pé ní àwọn ni wọ́n lọ sínú ìlú àwọn ń tọ̀hún yẹn kò túmọ̀ sí pé ní wọn ò tí ì kọ́kọ́ ṣe nǹkan kan fún àwọn mùsùlùmí kan tó ṣe bẹ́ẹ̀ mọ̀ bóyá tí mò ń sọ yé hmm. ìyẹn ni pé ní ìṣígun lọ bá àwọn kèfèrí yẹn náà kì í ṣe pé àwọn wá ṣe nǹkan kan kì í ṣe pé ní wọn àṣọ̀tá pẹ̀lú àwọn mùsùlùmí kì í ṣe pé wọn bá àwọn mùsùlùmí jagun àmọ́ ọkọ pé ń tọ́lá bí ni pé ní àwọn mùsùlùmí ló lọ bá wọn tábàdà sọ pé ní odò wa nù ṣẹlẹ̀ páwọn kẹfìrí ta ẹnu àlá wọn sáwọn mùsùlùmí ó lè jẹ́ ìtàn ìlànà tó ti ṣẹlẹ̀ yìí tẹ́lẹ̀ làwọn mùsùlùmí fẹ́ dá padà nísìnyí ó lè jẹ́ ìtàn ìlànà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ làwọn mùsùlùmí náà gbé àádìdé ṣẹlẹ̀ ìbáyìí lọ́wọ́lọ́wọ́ ó lè jẹ́ ìtàn ìlànà tí wọ́n rò pé yóò padà ṣẹlẹ̀ bí lè ṣe ń lọ yìí ẹ̀jẹ̀ àtètè ṣe kí ṣe àti lọ bá wọn. irú yẹn ń ṣe ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ nígbà ní jihadu tọ́lábí tonígbà nẹ́bí ṣígun lọ bá wọn. bẹ́ẹ̀ ni ó ṣígun lọ bá wọn àmọ́ ṣé wọn ò ṣe nǹkan kan. ṣògo tọ́lábí ò túmọ̀ sí pé ní kò sí ọ̀dọ́ wa. Hmm. bẹ́ẹ̀ ni ogbó difain àti mọ̀gbé difain tẹ́lẹ̀ wọ́n ti ní ìta iná ọ̀la tí wọ́n ń ṣe. Hmm. àwọn méjì tún sí pé bóyá wọ́n wá bá àwọn mùsùlùmí ó tún wà náà ní àdìsí ànábì sọ pé ní utruku turka ma tarakukum ẹ fà àwọn ará túrùkù lẹ̀ káwọn bá ti bá yín jà yín náà ẹ má bá wọn jà wàwádìí wàwádìí alhabasha ma wada'ukum ẹ sì wada'u alhabasha ẹ pa àwọn habasha tì lókun bàtà bá pa yín àwọn táwọn sọ yìí wọn ṣe mùsùlùmí táwọn bá ti bá yín jà ẹ ṣe kí ni o ẹ fà wọn náà lẹ̀ ẹ má bá wọn jà ara àdìsí tó pọ̀ ẹ sì pa ànábì òru àwọn ọmọ ogun lọ sójú ogun yóò sọ fún ọ̀gá wọn pé tọ́ ìdí mo eh, rán yín lọ ní ẹ ṣe o ẹ máa jà oxo bismillah ẹ jà pẹ̀lú ìyànda àti orúkọ ọlọ́run ọba ẹ má pa àwọn ọmọdé ẹ má pa àwọn obìnrin ẹ má pa ilé ẹ má pa tọ̀hún wá tó má sí ìlú wọlá tọ́kùdúró wọlá ẹ má sọ oríṣiríṣi nǹkan wọlá tọ́kùlò ẹ má jalè ẹ má pa àwọn ọmọ tó bá sí pé torí kèfèrí ni wọ́n jẹ́ kèfèrí ni àṣẹ ń bá wọn jà àtẹni tó jẹ́ ọmọdé àtàgbàlagbà tí ọkùnrin àtòbìnrin láwọn máa pa torí kèfèrí náà gbogbo wọn. sọ àwọn àdìsí pọ̀ bẹ́ẹ̀ àti hmm. a sì rí pé ní kódà gan ànábì tún sọ fún wọn pé ní tẹ́ bá wọn jagun lọ ẹ pè wọn sí ibi islam táwọn bá gbà ló ṣẹ̀dí pé ní kẹgbà jíjìyà lọ wọn táwọn bá gbà ní kẹsẹ̀ jà wọn lógun ẹni agbá jíjìyà lọ́wọ́ ẹ̀ ṣé kìí ṣe kèfèrí hmm. kèfèrí náà ni àmọ́ gbà agbá jíjìyà tá a sì pa ń kọ́ a sì ń túmọ̀ sí pé kìí ṣe kèfèrí nìkan Allahu ta'ala alam ṣùgbọ́n ta láti mọ̀ ní pé ní àwọn olùmọ̀ wọn yà alhamdulillah jazakumullahu khairan ọlọ́run kó bá a san yín ní ẹ̀san rẹ̀ bóyá ní ìparí àdéhùn kó dẹ̀ jẹ́ sókí Ustaz Shifa Udeen karamakumullah ó láwọn kan tí náà tíra àfòrò àwọn pé wọ́n ní bughat ẹgẹ́tì bughat àwọn tó já sí pé wọ́n bóyá ká ní pé wọ́n gbẹ́rù mari láàrin àwọn mùsùlùmí jẹ́ pé bóyá níjọba ìsìláàmù ṣùgbọ́n àwọn wá ní pé ah, ah, àwọn ò lọ ọ̀nà àwọn lọ́tọ̀ so àwọn ètò ẹ̀ sí pé wọ́n tayọ ààlà so wọ́n láwọn ò ní ṣe ti olórí mùsùlùmí ní káwọn máa ṣe wọ́n wá kóra wọn jọ àwọn náà láwọn ó bá ìjọba wọ́n bá ìjọba jà so irú àwọn eléyìí bó ti yẹ pé mùsùlùmí ni wọ́n ṣé alẹ́tọ̀ láti ṣe jihad láhọ́wà irú àwọn báyẹn náà sáà lè bá wọn jà nínú òfin Islam. naam alhamdulillah mm. ní àìdí ìnàpẹ̀nu irú àwọn èèyàn báyìí tó jẹ́ pé wọ́n wọ́n sọ pé àwọn ò ní gbọ́rọ̀ sí lẹ́nu hmm. àwọn ó máa dàlúrú àwọn ó máa dá wàhálà lẹ̀ so irú àwọn báyìí kò sí ní tó burú tí a bá dojú ìjà kọ wọn nítorí kí àlàáfíà kò lè máa wà ní inú ìlú ara wọn ni àwọn dánàdánà kódà kó jẹ́ mùsùlùmí so bá jẹ́ mùsùlùmí ló fẹ́ máa dàlúrú tó sì lóun ò ní gbà tá a bá sọ̀rọ̀ torí kì í ṣe ogun òní àkọ́kọ́ àwọn Yorùbá ní ọ̀rọ̀ ní máa ń pilẹ̀ ìjà òká tó bárú àwọn bẹ́ẹ̀ jà àkọ́kọ́ pè wọ́n á bá wọn sọ̀rọ̀ kí lẹ fẹ́ kí ló dé so táwọn bá wá yarí wọ́n sọ pé àwọn ò ní gbà àwọn ò ní gbà so adarí mùsùlùmí ó lè sigun pé tọ̀ àwọn lágbájá báyìí àwọn báyìí ẹ lọ bá wọn jà táwọn bá sì láwọn ò jà mọ́ ó náà nìyẹn tó nítorí pé irú wọn yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n ti di ikọ̀ kan nínú ìlú tí wọ́n fẹ́ di kanajágbọ́n sílùú lọ́rùn ọlọ́run ọba àlekọ́lá ní ìntọ́ ìfàtàní minal mu'minina tátálú fa aslihu bainahuma ọlọ́ni tí àwọn mùmìnì àbí mùsùlùmí méjì bá ń jà láàrin ara wọn àwọn kan wọ́n ní àwọn agbébọn làwọn àwọn kan ìjọba àwọn agbébọn náà lù mùsùlùmí ni wọ́n wọ́n dá wàhálà lẹ̀ wọ́n jí àwọn èèyàn gbé wọ́n pa àwọn èèyàn wọ́n sá láwọn ò ní gbà ní torí nǹkan kankan tí ó ń bí wọn nínú síjọba so ọlọ́run ọba àlekè ọlá ni tírú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ọlọ́run ní ìṣesí àwa mùsùlùmí ni pé fàásùlẹ̀hù bàìnáwó ma so sólẹ̀hù láọ̀kọ́ wá ná hmm. ká parí ẹ̀ lọ ní wà ń bà rọt ìhìdáwù mọ́ alàlẹ́ ọkọ̀rọ̀ tí kẹ́ni tó bá wá yarí tí kan lóun ọ yarí wọn ò ní gbà fàkọ́tì lulẹ̀ tí bà ẹ̀tẹ́bùgì àtàtẹ̀fíà ilà amúrìlá ẹjọ́ yìí pé ihun tí àwo ó ṣe ni pé àwọn yẹn tán yẹ ọpá àwọn òní gbà yẹn aláwọ̀ sá máa dà lóru ni ọlọ́run ní ká bá wọn jà títí tí wọ́n fi padà sí ibi ìtọ́ lọ́hùn àjẹkùtàn bá ti wá padà sí ibi ìtọ́ lọ́hùn kò sí wàhálà mọ́ so ìdán irú ẹ̀ ó ń bẹ tábà tó lọ wọnú tán á rí i pé ìmáàmù Ali radiyallahu anhu òun náà ó bá àwọn khawarij ó bá wọn jà nítorí pé wọ́n kọ̀ wọ́n sá ní dandan ní ti òbí tí màmú ń lọ àwọn ò lọ síbẹ̀ ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ wọn làwọn ò ní gbọ́ ó bá wọn jà mímbà bíi àtàwùnú alàlìbírí taqwa sọ ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí àní máa wò ó níran kọmọ àbáyé jẹ́ kọmọ àbàlùjẹ́ wá sọ pé nítorí kíni ó torí kọ́ jẹ́ mùsùlùmí rárá ọlọ́ọ̀ni la yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu i'dilu wa aqrabu littaqwa ẹ ẹ má wò yí pé ilé ọ̀rẹ́ mi ni ilé ọ̀tá mi ni sí mi lẹ́ẹ̀fi wá ṣàbòsí sẹ́nìkan àbí lẹ́ẹ̀fi máa pọ̀n lẹ́yìn ẹnìkan àgbọn nítorí pé lè jẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ bàjá rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ní ká ṣe dáa déédéé so bá a ṣe lè bá kèfèrí jà tó bá ṣe ní tí ò dáa bẹ́ẹ̀ náà láti bẹ́ mùsùlùmí náà jà tó náà bá ṣe nǹkan tí ò dáa wallahu a'lam. jazakumullahu khairan ọlọ́run kó bá ṣe àlékún àgbọ́yé àlékún òye kó bá ṣe fún yín ó rẹ pé à ní rí jù báyìí lọ tí ẹ ń gbọ́ wa ẹ ń tẹ̀lé wa torí àsìkò so inshallah a tún máa mú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan issues àwọn ìbéèrè ni a tún máa mú wá sí etí gbọ́yìn níbi àwọn abala tó ń bọ̀ níwájú pẹ̀lú ògo ọlọ́run tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jihad tí à ń ṣàlàyé kọlọ́n kí ó sọ èmi àti gbogbo wa di àsìkò náà so tí a tún fi máa pàdé níbi abala tó ń bọ̀ wájú èmi ọmọ ya inú ẹ̀sìn Islam Ismail Abdulkadir àti àwọn ustaz wa Shifa Uddin àti àwọn ustaz wa Idris a máa dágbére fún yín pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mm-hmm.